أهل به لغير الله فمن اضطر غير باق ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتمون ما الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير ولحم الخنزير وما أهل به لغير الله فمن ولحم الخنزير وما يستدل به بغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين تسكين ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد الحمد لله الحمد لله الذي خلقنا لعبادته وطاعته أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fọbàrẹ́dà tó síwá ní musulmi a tó ń tọrọ àlèfin ìkírà ti gẹ̀rẹ̀ fàn náà bí sallallahu alaihi wasallam ẹni ọba dẹ́dàrán láti bá ma jẹ́kẹ̀ẹ́ fún gbogbo ayé àmbíọ̀ nínú ọ̀dà ní kàṣẹ rẹ̀ jẹ́ wà nù ẹ̀tọ́ ọ̀kẹ̀ pẹ̀lú ànábì níjọ́ tẹ́yìn ò lè sàyà gbangba kógbó wọn ó fi owó gbára àwọn lẹ̀ bí ìyá ọlọ́n àbí ọ́ sàyà gbangba yóò lò lè fi kò kagbára àwọn lẹ̀ níbi ìyá ọlọ́n àbí ìmàkan àbí ipò kagbára àwọn lẹ̀ níbi ìyá ọlọ́n wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ kúrò níbi ẹbọ àtẹ́mí àtẹ́yìn ọlọ́mọdé àṣẹ́bọ̀ pàdé rẹ̀ ta'ala pẹ̀lú tọ́mọ́kùnrin bí ìwà ọ̀gbẹ̀yẹ ìwà ọ̀gbẹ̀yẹ tọ́jọ́wà mọ̀nàfíkì aláfọ̀kànṣe rẹ̀ aláfarasẹ̀ aláfẹ̀mìṣẹ́ mọ́sá àṣírí àtẹ̀yìn níbẹ̀ ọ̀ a ń bí ọba dẹ́dà àdánwò tí ó bá wa tó fi jẹ́kùn ní táàmà sọ yóò máa takùn ní táàmà sí ní táàmà sí yóò jẹ́ abẹ̀ ọ̀ jẹ́mọ́ àdúgbọ́rọ̀ tún jẹ́ apàdé àtàlàfíà ní tẹ̀síl tí a fi oríkorí pé tẹ̀síìrì jọ mẹ́jọ mẹ́jọ ìlàmà ń ṣe ṣùgbọ́n in tí a mójútó ní ọ́fíìsì ànábì kọ́lọ̀ olè mójútó wà náà ń fẹ́ sí pẹ̀lú àánú ọlọ́run a rí pé káṣọ́ di jọ́mẹ̀dógún jọ́mẹ̀dógún ó mú a kọ ọ̀dà kọ́ máa jẹ́ ogúnjọ́ ogúnjọ́ kò tó mọ́ àtúwá wòná wòná àwa ní kọ ma jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù kọ́ máa wá jẹ́ sunday tó bá ti bẹ̀rẹ̀ oṣù gbangbala tí ń sọ yìí ẹnikẹ́ni ọmọ wà fún a ní wàásí o tó bá ti rí wípé wàásí òun yìí sunday àkọ́kọ́ ní oṣù lọ bọ́ sí sunday tó bá sì kejì a máa lọ ọ̀yọ́ sunday tó bá parí oṣù à lọ sí jẹ̀bú òde so sunday tó wá sí kẹta iná bẹ̀lẹ̀ àti sunday ìbẹ̀rẹ̀ sunday bẹ̀rẹ̀ ti lọ báyìí kó máa dì wípé wọ́n ṣe kéré kan ní ọ̀hún ìta àti gbọ̀ lẹ́nà àwọn àgbàlagbà wọ́n ní ta bá ń gbìyànjú táǹkáré síwájú táǹkáré sẹ́yìn kẹ́dẹ̀ ọmọ bàjẹ́ kẹ́dẹ̀ ọmọ bàjẹ́ níbo ní káàkọ́ mú tó gbéyìn òsì bẹ́ẹ̀ ọlọ́run ti mú yòókù ọlọ́run sànú wa àwọn ń bẹ̀ nínú àdà ní kàṣẹ rẹ̀ bí ibn láì tààlá áyàtà dé onáàlú sáfà ní kàrí إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ bàbá kí ń padà bẹ́ẹ̀ mọ́sàájì ọmọ dáàtì àfilẹ́kọ̀ọ́nà ilẹ̀ délé ọmọ dáàtì ọ̀nà wa náà jẹ ọmọ dáàtì wà gbà ní ìbádà jama'a àjókùn bí tipẹ́tipẹ́ kálíbà àmọ́ tọ́bà dẹ́dàmúwa awádúgbọ́dọ̀ náà ibi èsè ìjókòó èébú kèsí ìse ìjókòó fèsí ẹ kálàmfèsì in tí a ní àfọ̀ àmfọ̀ sáàtí ìrìfọ̀mà lára ara wa gangan òyìnbù wa gbò jàrí tẹlómi àlébù ti pẹ́lára ti aga níbi ọpọ̀dé kò jàrí tẹlómi bó ní ti dá o tí أهل الكرامة أكرموني إذا أهل الكرامة أكرموني فلا أرجو الهوان من اللئيم الهوان من اللئيم فلا أخشى الهوان من اللئام فلا أخشى الهوان من اللئام تر كريم للكرام علي حق كريم للكرام علي حق وحكي واجب عند الكرام وحقي واجب عند الإكرام وحقي واجب عند الإكرام وحقي واجب عند الإكرام wọ́n rọ àwọn àgbàfà lérè wípé ẹ̀yìn iṣẹ́ ẹ̀kẹ́ ìbú àwọn èèyàn bú sí ọmọ kí ó tẹ́yìn bá kọ lórí tó dórí àfà wà ní إذا أهل الكرامة أكرمون إذا أهل الكرامة أكرمون àwọn tó lọ ń pẹ̀lẹ̀ ní àpẹẹlẹ́ tó jẹ́ pé tí wọ́n bá pọ́nyẹ̀ lé ayé gan ọmọ pẹ̀ ìṣẹ́mọ̀ ni a ti ń yọnú sí yàn wọ́n ti ń pàmì ilé ìzá ọ̀nà wọ́n lẹ̀ẹ́kẹ́ èbúgbà tọ̀ sí alùwàkílù látorí mi tẹ́rẹ gbogbo àwọn àfáà tẹ̀jẹ́ táàpù lábẹ́ wọn àánàkúnrà àánàkúnrà là ń ṣe bílẹ̀ tó bẹ́ gbà lọ́jọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ sí kílẹ̀ ni àti bẹ́ máa bí wọ́n ní ìṣẹ́ ṣe pé ẹlẹ́ àti ìlànà ṣẹ́ṣẹ́ ṣẹ́ṣẹ́

ìmáàmù tó wọ́n mọ́sálásí gbogbo wọn pé ah, ẹbani báàkì fún ẹjọ́ wọn ẹ̀rọ ẹbani mú tẹ̀wà wá nínú àwọn tí wọ́n àti lọ́nu wọn wà á sáwó wọn wà á tẹ́bọ́ ìdá àwọn tó lọ ń pánlé àwọn tí ń pán mi ilé nígbà tí wọ́n bá wọ́n ń pán mi ilé ẹ sọ fún gbogbo ẹgbẹ́ wọ́n yẹ̀pẹ̀rẹ̀ mi fàlà àrùjù Fàlá àmúṣálẹ̀ àwọn ànàmìlẹ̀ lèrà mi. Ó rí wọ́n ní àṣà, ọwọ́ ní arújú, àwọn gbé káàkì, ìsátọ̀ wọ́n sáàkì wá sí wọ́n kí a. Fàlá àmúṣálẹ̀ àwọn ànàmìlẹ̀ lèrà mi. Ìsátọ̀ sáàkì wá ní ní dad àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹyọ kan ni oní ó jòjú ara rẹ̀ oní ó jòdí ara rẹ̀ àtàzír kéyàn pányàn lé àtàzír kéyàn wọ́yàn lẹ̀ náànù ìmá jẹ́ nìkan náànù àmàjíyàn méjì náànù àmàjíyàn mẹ́ta o náà ni singular ara rẹ̀ o náà ni plural ara rẹ̀ náànù khalaqnakum falawla

tó jẹ́ pé àpẹẹlẹ wọ́n nítumà sírù wọ́n bá pààyàn lé àpẹẹrẹ pọ́lọ̀ ń yọnú sí yàn ni wọ́n ti ń pọ̀ mí lé tọ́lọ ń bá ṣayé mi bẹ́ẹ̀ fọ́lá arúgbìlà wà àwọn ànàmìnà lárí Fàlá àwọn ṣọ́lẹ̀ àwà nàìjíríà nílá. Ustaz kọ́lọ̀ ń bá ń pààyàn lè tó wá kí àpẹẹlẹ ń bẹnu àwọn ẹni àpẹẹlẹ lórí ilẹ̀ ọlọ́run tí wọ́n ń pààyàn lé sọ́yẹ kóńtọ̀n ọ̀wá kẹ́mì òkè lórí alásìsí ẹ̀dà tó bá náwọ́ nù ní rẹ̀ gánwọ́ ọ̀dámà bèèlè inú ìgboro. Wọ́n wá jọ pé àwọn ará ọ̀sẹ̀ ẹ̀kọ́kọ́ ní dá lónìí ibi ẹjọ́ mọ̀ dá ló ìsàlẹ̀ mọ́ ẹjẹ́ à gbogbo ẹ bá máa dẹ̀ tí ò tó lóhùn kọ̀gbọ́n o. ẹ mọ̀ wo kẹrì mú lílíkìrọ̀ mi aláìyá àpò. lílíkìrọ̀ mi aláìyá àpò. kò sẹ́sọ̀ wọ́n ní títò rẹ̀ gẹ́gẹ́ wọ́n ní lílíkìrọ̀ mi aláìyá àkúnkẹrì mú. wàlẹ́ ìdẹ̀sùn. jẹ́máà aláwọ̀ ẹni àwọn ẹni àpẹẹlẹ́ àwọn ẹni ọjọ́ ẹ̀kọ́ àpẹẹlẹ́ àwọn ẹni rí ẹni ọlọ́ni lọ́dọ̀ mi èmi èrò àwọn ẹni ọlọ́run fi bẹ́ẹ̀ ànàbí jẹ́ sọ nínú tẹ́ ìmọ̀ àmọ̀ pé mú mi ní gidi òun náà ní ìkírọ́mì bàbá àmọ́ dání bàbá tó bá dẹ̀ ẹ̀kẹ́ lọ ah, lọ́dọ̀ mi, ah, ah, wọ́n ní ẹ̀tọ́ àpọ́nlé lọ́dọ̀ mi, ẹ sì wú bọ́lọ́ ń ṣe tò náà o. Wà á fi wájìbọn ìndálé kírọ́ mi. Torí wà á fi wájìbọn ìndálé kírọ́ mi. Nígbà a ti mọ̀ pẹ̀lú àwọn ẹni ọlọ́run fáwọn ẹni ọlọ́run, ọlọ́run náà wá sọ kí wọ́n máa ń pín mi náà lè ọwà gbé fún ọ̀nà lọ́rùn. Bá náà ṣe ń pọ́n mi ilẹ̀ kò yí ẹ̀ náà. وعقي واجب عند الكرام جماعة ọba adẹ́ta lánàá ọ̀sàyè láyé ẹ̀kẹ́ ìbú lónìí wọ́n padà sáyé dá o tọ́bá tún dọ̀lá wọ́n tún sí láyé ẹ̀kẹ́ ìbú ọlọ́run tún wá sí tún àwùjọ iná sí wọ́n ládà ní kẹsì rẹ̀ kẹ̀kẹ́ àtọ́sẹ́ tó bí ìdìmẹ̀ láì wájú kọ̀ ha a ń jọba dẹ́kà pé kọ́ má yẹ ọlọ́jọ́ kẹyìn kó tó wá bá ní ti pé adáakùn ní ìdìmẹ̀ lótìtọ́ nínú ìwọ̀ táàfà ní lọ́rùn wa gbogbo wa ní wálé ikú tí pa torí wípé tí wọ́n bá béèrè pé níbo ni odidi ìmánì obìnrin wà ibi àpò ráìsì ni o kìí ṣe bí ìlàjì abọ́ o àpò ráìsì tó kún olójà fún rẹ̀ kánjà ẹlẹ́à olójà fún rẹ̀ kìí ṣe kí wọ́n ti dì lẹ́nu àwọn ti yọ́ pẹ̀lú bíléèdì ọjà ó tún wẹ̀ dànù tí wọ́n bá ní ìmánì àpé o hmm. ibi àpò ráìsì jẹ́ pé full bag tó bá sì jẹ́ wà náà ń kọ́ full bag sẹ́mo fullback, fifth. yes. wọ́n ní kìíní kan pé ẹ̀ eh, tó ń tọ́lẹ̀ ẹ̀ pé nígbà tán ra àjà ọmọ. kí ló wà láà wọ́n ni eh, láì tó jẹ́ láì tí àwọ́ mi mọ́ láìjọ́ tí wọ́n ti ń sàdúwà mọ́ sí náà fún mi kò sàmì rí ah, ah. Ah, ó ti gbá ti lẹ́nu rẹ̀ orígbó bá dé ìjọ́ ọ̀kọ́ se àti ẹ̀mọ́ yóò gùn jà a mọ́ jẹ́ kí ni nínú ibi ìmánu wà kí gáàsì kan mọ́ sí ìtàn wọ̀lẹ́lọ́n lè tàjú kọwọ́ ayé ẹ̀wù àfílẹ̀ fọ́rọ̀ wà níyà èèyàn tí àwọn èèyàn mọ̀ rí báyìí ìdí ojú kò rẹ̀ sọ́dún duwan torí kẹrìmọ̀ lílìtìrọ́ ní àlẹ́yà hapun wáhà sí wájìbún ní ìdẹ̀kìrọ́ rí Kùsáàdù tó ń tọ̀ mọ́lọ kí dókítọ̀ níbi ìṣẹ̀ríà kó máa kírùn lẹ́yìn rẹ̀ kínú rí ọmọ wádùn kọ máa sọ́rọ̀ pọ́lọ́mọ́ ti jí okú kọ wá bóde kẹ́nìkan tí wá ń ta ẹran àfáà wá ní ẹbá wáyé dàm àà ní bàlá àrùjú lè àwọn alámìnà ìzàrí ní bàlá àbọ̀já lè àwọn alámìnà ìrà mi torí kẹrí mú ọba nígbà nífẹ̀ẹ́ wa púpọ̀ láwa ṣùgbọ́n mélòó ní wà lọ́mà látòkè sánmà bọ́bá dẹ́gà ṣe bíṣì tó yìí tó jẹ́ pé kú ìlàyọ́ mínú wà fi ṣáàn ọ wá kàwà mùmìnì kún ó tún wá bà débi pé ẹmọ́ jẹjẹ kú jẹ pọ̀ fúrọ̀ ìlò tẹ́léwọ̀ nǹkan mẹ́rin lọ́kànú ayá yìí haroma arbata ṣíyà alìmẹ́ítátà gbogbo tó jẹ́ pé gbogbo ní ma sọ ọ́ di àlàálì fún jíjẹ rẹ̀ tó bá kú a ń fi yìí fúnra ara rẹ̀ okùn lọ́lọ́rùn pa ni o mọ́rúwá lọ́tẹ̀ àbìtọ́kì àbàgbò àbàgbútàn àbèwúrẹ́ àbọ́kọ rẹ̀ tó jòbùkọ ọ wá kú sórí ìṣó tó kùn fún lọ́rùn ẹ gbọ́dọ̀ jẹ́ jẹ́máà ẹ wá wo bí orí èyẹ ti dọ̀tí tó kéèyàn wá lọ́rí máa tọrọ èmi èmi ò sọ ìṣẹ́ báyìí báyìí lórí ẹlẹ́sìn mi hmm. nítorí pé ọba dẹ́dà ọkọ̀ àbòsí subhanahu wa ta'ala mọ́ ma wọn kìrìsẹ́ní tí a máa wá bẹ́wà bẹ́ẹ̀dì ẹbá kú àbẹ́rán tẹ́ ẹ bá wá gbé jùnà lórí pé ẹ̀dẹ̀n ló ń bẹ̀ wọ́n à lọ ẹ jẹ́mọ́ ẹ̀yìn lẹ́yìn tẹ́sìtọ̀ lára mú kẹ́lẹ̀rù ní ọmọ wá bú yóò ní túnmà ní ọwọ́ máa pẹ̀ sí rẹ́sì tẹ́rọrìsìmù tàbí tẹ́rẹ̀sì tó tó bẹ́ jọmọ́ ẹ̀ ti jẹ ká máa pariwo òdodo tí ń bẹnu ìlú wa tí wọ́n bá bí wá ní pé nígbò ìyàwó dé ẹ̀sọ́kú ti wà ti pẹ́ ìyàwó ti wà ti pẹ́ kí ó kọwọ́ lẹ́ẹ̀pẹ́ ni wọ́n ní ta ni ẹ̀ tó dé civilization mo mú wà mo fẹ́ liberate yín mo wá ọwọ́ ajẹ́rù dédé mọ́ṣáláṣí lọ́nà mẹ́jọ àwọn ọmọ bà tó filẹ̀ ẹ̀lẹ́ wọ́n bá jẹ pé wọ́n náà fẹ́ wá káwé lọ́dọ̀ yìí àti kí ló kọ́ jẹ́ Umu Suleiman no wà máa jẹ́ Suleiman àìjẹ́bẹ̀ farasọ́nà àbẹ́ tó fanlẹ̀ Never change your call ọmọ tó bá gbà ó change your correct ìjọ bàbá yọ́ pàdánà bàbá rẹ̀ wọ́n wá ń change ọmọ wọn wọ́n tó filẹ̀ wọn kọ́ lè jọsìn rọ́mí láti gbẹ̀sìn bàbá wọn láti ti gba ọmọ wọn ẹ̀dàkùn ta ni ìyàwó àkọ́kọ́ nígbàtí wọ́n dé bá wọn corona masters múnà ní ìbílẹ̀ bàbá ní ẹwà mọ̀ ilẹ̀ wọn àti gbogbo tébù ọwọ́ akùbì kan ó tẹ́lẹ̀ ibi mo gbé fóònù lẹ́yìn níbi ọmọ gbé fóònù lẹ́yìn wà ládùn gbogbo bí bàbá wọn ní ilé ẹ̀kọ́ lẹ́lẹ́ ẹ̀fẹ́ kọ́ ọ̀rọ̀ tí mọ̀ ń sọ bàbá tó sọ fèmí ó ti lé ní etí yà bàbá ń sì jẹ́ ọmọ ọmọ bàbá tí wọ́n fẹ́ gbà ìlọ́ rẹ̀ bàbá bá múwè wọ́n ti jẹ̀ lóòjẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bó jẹ́ ní ojú bẹ́ẹ̀ lọ ń gbò lè kú ẹ̀jẹ́ tí mo ní rí mọ́ ọwọ́ adì ẹ̀yìn 90 years àbàbà láwọn olè ń tà tó lọ ń bá àwọn òsìnkọ́ bà ọgbà bẹ̀ gbogbo ẹbí àwọn akẹ́lọ́pọ̀ Principal, náà tí bá ní ọdá kòbò ẹ̀yí lẹ́sàrí ìbọ̀lọ́nà ní bá bẹ̀rẹ̀ sí kọmọsáájú príncipà àsìkú lọ́bàlọ́pàá àwọn ọlọ́pàá pé wọ́n wá mú bàbá wípé bàbá fẹ́ jílẹ̀ ìjọba ìṣe mọ́sálásí pé wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn ilẹ̀ àṣẹ bàbá tọ́jú ìwé òun kọ́dà ó ti kọ́lọ̀ rẹ̀ ó ti brown ó ti fẹ́lẹ́ bàbá fíwẹ̀ àpò nígbà dé tàbó ní ṣùkú ṣe jẹ́ ìpínlẹ̀ ọ̀fẹ́ fẹ́rẹ̀ wọ́n láti kí wọ́n bọ́dí ní àbọ̀dí lọ́pàá ọ̀bàdáhùn rẹ̀ rẹ̀ ní ṣe rí lẹ́ bàbá bàbá bàbá mi lónìí ó ní bí ó ṣe wọ́n tá ìtàlẹ̀ ìtàbú bàbá ní kò rí bẹ́ẹ̀ ẹyọ bàbá ní bàbá bàbá mi lónìí lẹ́ bàbá yìí láti bí ọdún ọlọ́rọ̀ tí mọ́ àbátá ní àjẹ́rì yìí bí eléyìn ọ̀pọ̀lọ́lọ́ náà lẹ́lẹ́rìí kí lẹ wá ń ṣe kí ẹ̀ẹ̀mọ̀ pé sùkú ti wà bẹ́ẹ̀ sùkú wà bẹ́ẹ̀ bábábá ibi mọ́sáàdì ní kó wù ń bẹ́ o bíbà ní àwọn kamara àwọn tó kí ní kankanka bàbá ní ẹwà máa wòtán lẹ̀ kọ́dà wọ́n ti kọ́ ṣọ́ọ̀ṣì ibẹ́ ṣùgbọ́n bàbá mi ibi tó lóun fẹ́ kọ́dà bàbá mi ṣépè fún ọkàn ìsìn ẹjá ìláyé pé ẹ sì tán àwọn ẹ̀ẹ́sùfò mọ́tílẹ̀ ohun ọ̀dá kò bú ẹ̀rí ìfi tí wọ́n jà tí wọ́n fi ní àná nílẹ̀ ah, ah. wọ́n bá lọ gbéwè wá wọ́n ti fún ìjọba nílẹ̀ yìí wọ́n bá rí tí wọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni a ń fọwọ́ bobi kọ́nà ah. pé bàbá òkú lè dáma onígbọ́n ni ó nílẹ̀ rẹ̀ lódìdí bàbá ní ṣe bàbá mi ọ̀wà lọ́bẹ̀rẹ̀ kan lẹ̀kùnlé ọlọ́run wọ́n nílẹ̀ rẹ̀ lódìdí mo ní ọ̀rọ̀ lẹ̀kùnlé ọlọ́run bàbá kọ́ Please, Baba, eh, sorry, sorry, Baba, uh, because uh, we, we are uh, for, for, for, for peace, uh, I'm, I'm a peacemaker, I'm a ìgbàilá àárọ̀. Pẹ̀lú ògbọ́n ọmọdé láti mú mẹ́ o. Àwọn ọmọ sùkú wa ń kírun bẹ̀. Jímọ̀ bẹ̀ wá ń kún dé títì. Oh, Títí tọ́lọ̀ jẹmọ́ àta ni ìyàwó àgbà o jẹmọ́ tí a bá wá fi yóò pílẹ̀ kan kí àwọn bàbá aláwọ̀ tí a lọ rẹ̀ wọ yúnífọ́ọ̀mù sùkú ànàbì ọjọ́ ọlọ́run sọ ọ́fẹ́mì àti pé harrama alaykum al-mayta ẹ gbọ́dọ̀ jòkú

ọ̀n gbọ́gbọ̀ kọ́ lẹ́nu ọ jẹ́ tí yẹ ah, ní. wọ́n ló ní káńsà wọ́n ló ní káńsà lókun nítorí jẹ́ ẹ̀kùn náà lókun. harrama aleikum lè gbọmgbọm tata ọdụ. ilé ọmọ ẹkú kánà bí òtò ó dé wọ́n bí wọ́n pé bọ́pọ̀ bá igi wó pa agbára gbé lọ ohun mi yóò ń kànga mọ́rú wà lọ̀mẹ́lẹ̀ Káàkọ́bọ̀ ohun. Olóngbò jẹ́kù. Àtàrà rẹ̀. Àjẹ́kù mọ́sù àjẹkù mútù kí ní láti àtàlálọ̀ okò fún ọlọ́rùn okò tí wọ́n ti ń sásọ àtàlálọ̀ ọjà pọ́ wọlé wọlé báyẹ̀ wọlé báyẹ̀ ọwọ́n kọ̀kan bọ́rọ̀ lọ́lẹ̀ ọ̀rọ̀ yíyẹ wọ́n jí mẹ́ ẹni ẹjẹ pọ́ sí ẹni kí wọ́n tí látọ̀bọ̀ ọba adẹ́bẹ̀ wá ní anáwó ó ní méjì ẹ̀mú tọ́bá bọ́bẹ̀ ní o tọ́bá kí ni o tọ́bọ̀ bẹ̀rún tó ń tàn lẹ́wà mú lọ́tà. ẹni yọ ápò ló kó ká máa ìdẹ̀jẹ́ kú jẹ sallallahu alaihi wasallam jama'a ṣẹ́ni tí ń lọ rẹ̀ bẹ́bẹ̀ kọmọ wà tàá ní fìn fìn fìn fìn síyàn lẹ́nu ní bọ́sọ̀m káàkiri mm, ah, ọlọ́run ah, ah, ọ̀gángan bí àtẹ́lẹwọ́ ìyá lórí òkè ọlọ́wọ́ wọ́n wà kọ́ ní kọlọ̀ lọ́rin yà mọ́sọ́ láìláìláà ìjú àpàkúlá kúrò Nàìjíríà mo ti gbà bẹ́jẹ̀ bá sì ṣe tán lára rẹ̀ sí ni ó sì jẹ́ pé àlàáfíà wà ní ẹran rẹ̀ fáwà ìlọ́pàá àdìdé láti dínà láti lọ sórí odò àdìdákorí odò ọmọ nínú bàrẹ̀ náà ni bú lẹ́ sí ń pẹ̀rẹ̀ wọ́n náà dákọ̀ ọlọ́sẹ̀ ẹni tí ń pa náà wà láwọ́ náà sìgá tí ń bẹ̀rẹ̀ rẹ̀ ó kí ẹ̀tì ẹ̀wà tó pè lọ́dún mẹ́jọ ní Nàìjíríà lónìí tíjọba kan bá débẹ̀ tó ní ẹ̀wà ẹ má kọrin ní ìsin létí orin ẹyọ kan náà oníkẹ́ mo fẹ́ fọ ọlọ́pàá Nàìjíríà tí wọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo fẹ́ fi ọdún mẹ́jọ wa ní ti lé níbi ọdún méjìlá sẹ́yìn àbúrò wọn gba ìdí kan kọjá wọn wá gbàbájì lọ́wọ́ ọmọbìnrin wọn náà wọn gbàbájì ọwọ́ rẹ̀ kó sáré ọ̀gọ̀dá rẹ̀ lọ́dá ní mọ́mọ́ àwọn tí ó ti sẹ́yìn náà bá kọ́ àwọn bíi mẹ́rin márùn sẹ́yìn wọ́n sálọ ọjọ́ ní ṣìyẹn ọjẹ́ bí ti lọ ọlọ́pàá wọn àbí èèyàn bí ìjọba dé ọwá ní ẹ̀sán ọdún mẹ́jọ fún mẹ́lẹ̀ kanáà torí mọ́ fẹ́ sí àṣíyànjú ni wọ́n náà sáyìn rẹ̀ fún ọ ó ní tí mọ́ fẹ́ mójútó ní bribery ní ìjìráyì corruption pé tààbà tí ìkọ̀kọ́ jùlẹ̀ à ní ìjúkó mọ́ fẹ́ mú kó kẹ́lọ́tọ̀ mẹ́ẹ̀kọ́ ẹ̀ gbogbo ọ́fíìsì jẹmọ́ tó lè rí sí ẹnìkan dé afẹ́ká mọ̀ pé ìjọpọ̀ àkọ́plẹ́ksì ni o ní ẹjọ́ mẹ́jàmìláàmù mọ̀ wá láti wá fẹ́ ti kọ́sán máa pọ̀ tí ọmọ ráìsì kọ wọlé kọwọlé náà ni ráìsì kọ wọlé kọwọlé náà ni aṣọ wọlé ìwọlé náà ni aṣọ wọlé díìsì tí bẹ lórí ẹlé ìrẹ́ kò lélé kò lédé kò lélé kò lé só lè fọ̀tán láàrin ọdún mẹ́jọ ẹ̀ dáhùn ìjọba kandé ó ní tí ó ń fẹ́ rí kòkó ọmọ fún sí díẹ̀ ilé ọmọ ibi dé rí jẹmọ́ só lè rí fọ̀ láàrin ìjọba ọdún mẹ́jọ ẹnìkan ní gbogbo wà láàyẹ ní ọ̀fẹ́ wà láàfúnra mi eléyìí tí mo mọ̀ pé mo lórí títí ọmọ ni mo fẹ́ mú mú education okay kí lẹ́lẹ́ mú wàyẹ́kì epo ọmọ ẹkẹ́ ń dẹ̀bí eku ẹ̀yọ́ ọmọ ẹkẹ́ ń dẹ̀bí kí ni o yẹ̀yẹ jam àti wà bọ́bẹ̀ ṣe bí lọ́dún ìní tún mú àwọn ọmọ tí wọ́n jò káàdì kọ̀mpútà tí wọ́n sì fi ìstọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe sínú rẹ̀ tó ti bí ẹ̀ṣẹ́ Yeah ìkẹ́ tí mọ̀mọ̀ fún òtí ìmọ̀ ṣe méjì àti pé wọ́n ètí ìmọ̀ certificate university hmm? ṣẹ̀gbọ́n ẹwọ̀n ọmọ tajọwà Nigeria ṣẹ̀gbọ́n tajọwà Nigeria ó ní hmm? àbárò okòrin ìsáàsì tí mọ́ jẹ́ ọgọ́nu certificate university tẹ́ wọ́n òtí ìmọ̀ rà nílé èèyàn sọ pé university kan ló ti jáde wọ́n tún lẹ́sẹ̀ wọ́n láwọn ògbókọ̀ rí supervisor wọ́n látọ̀dọ̀ ọjọba títù kúrù táàmù ó ti dẹ̀dáàmù tó ní àwọn oúnjẹ ti ṣètò àwọn láti ṣètò àti inú àgàtẹ́ fi jókòó ẹ̀rẹ̀ I want to see your principal. I want to see principal in camera. Okay. please, we came here to help your students, but if you refuse to do so, no problem. Have prepared our our clinic? Principal name your package for my full Allah is ever. Eh, ẹ wà rí yá àjókò tí kàrà tí kàrà. Dílé! Hand I say hand up. Prínsípọ̀tì tó bẹ́ẹ̀ kọsọ̀ ìgbà, ẹjọ́ mẹ́jọ́ padà àtẹ̀wà àtẹ̀wà ẹ̀gbọ́tọ́kọ́ sórí sẹ́ntà ni ọ̀yà báyìí gbogbo ọmọ lọ́dún fún òní english ó tún lọ́dún kejì náà fún òní english nígbà tí ìfẹ̀rẹ̀ títọ̀ náà ló gbó dédédé nígbà tí èdọ́dún kẹta ọmọ fáfẹ̀rẹ̀ tí mẹ́sùkú rẹ̀ ó ti kú 80 ní ìyá rojọ́ kì ní wọ́n ó jùlẹ̀ ní ẹ̀kùn ní àlejò obìnrin mẹ́ta ìkẹtọ́rùn-ún àwọn obìnrin wọ́n bá owó ẹ̀sáàmù tẹ́ ẹgbàlọ́wọ́ ma wá kéré o ah tó bí ló tó máa sọ báwọn owó ẹ̀sáàmù tẹ́ ẹgbàlọ́wọ́ ma ìkéré o pínísípà ní alétò fún wa bó ṣe ẹkú nínà nùkọ àtún gbọ́dọ̀ jìdẹ́kújẹ lára yìí ti o ẹwà tọ́ ọbọ̀ wípé ọmọ fẹ́lì ṣe ní jẹ́rẹ̀ tí wọ́n ṣe mọ̀ pẹ́jọ wá dorí kodo jẹ̀mọ́ra ní Nàìjíríà fífẹ́ ìní àsìkò ẹ̀zámù àwọn kan lọ máa ná ọkọ̀ lẹ̀ tí wọ́n ẹ̀jọ̀ tẹ́ bá ní ọ̀kọ̀mpútẹ́ ìrúdíò ilé bá wó tó padà wó pa wọn wọ́n ní pòfẹ́tọ̀ tí ó ṣe adánánà pé àwọn ìkàlù fẹ́ bí ṣùgbọ́n àkúsí náà parí jẹ́ ṣùgbọ́n ẹ̀dẹ́ lọ tí ìjọba kan bá dé tó ní ẹ̀fọ́ lọ́dún mẹ́rin òun fẹ́ ti fọ́ tí ọ mà ṣé ẹ mọ̀ pé ń bà tí ń fọ́ yóò lọ tí wọ́n sì tí ìrí fọ̀tán ìyókù ti rúrú ń gọ́ omi pé bẹ́nìkan jó lódodo kan à ń tara èyí tí mo mú ìmáàfọ̀ tí ọ mà gbogbo agan láàmà yín mú ìyókù bò ní jú orí fọ́mà èyí tó ń bò ní gbára dúó fine ọ̀dá wá bọ́bẹ̀ ní wáyé káwà sọ gbogbo wa kó lórí kọkàn mún kankan ìjọba dẹ̀ mún a máa fún ọ ní ọdún mẹ́wàá mẹ́wàá kọ́ àwambọ̀ ọba dẹ́dà wá nífẹ́ àwa mùsùlùmí ó ní ṣọ́ra yín o ẹ má jẹ òkú bètè ẹ má jẹ kí ni o gbogbo wa bá ti wá wà ní àmà wọn bìkan tá a bá rìn ìbẹ̀ èyí tí wọ́n bá ti jẹ́ nǹkan pípa kéèyàn má jẹ olóòkú jẹ́ mùsùlùmí gidi kéèyàn lọ lẹ ọwọ́ lọ ya kàtíkẹ́ríà gbogbo tẹ́ jẹ́bẹ̀ lọ́mọ bá jẹ́ yóò jẹjá jẹmá mẹ́ta lọ́wọ́ ń sọpá àbọ̀rọ̀ jẹ́ òkú kí ni o ẹwà wọn tó jà láàdì tágbàrà wọn bá ka láti mú bóòlù ẹ̀tẹ́ ní kádù kádù láìsó tàbá wá dù tán kásọ̀ọ́lẹ̀ kọmọjà raburabu èyí tó wá jẹ́ ìta fẹ́ jẹ

sálárì lè fíwọ́n fi ra jẹ́ ilé tó mọ̀ owó yẹ ọ̀mà tẹ́gbọ́ ẹ wá bí mi pé àwọn ilé tí ń ra ó kọ orí nǹkan ọbẹ̀ ẹ ó lóun fi ra ń jẹ táwọn jẹ ilé jẹ̀mọ́ àbínikawa bọ́ sí kọ́ọ̀tù ìjọba dájọ́ pé ó ti ṣe ọ̀bá ó sì jọ ní 5 million naira ẹ̀mọ́ ní òfin wa èèyàn wà sáré kọ́kọ́ lọ sísì nǹkan rẹ̀ kan nǹkan ọ̀bìlíkù lẹ́yìn tó bá sáré gbọ́kọ̀ mọ́lọ́ wọ́n gbọ́kọ̀ yẹn ọkọ̀ lọ́wọ́ owó sí 7.5 wọ́n túbọ̀ padà rẹ̀ bá kẹ́kẹ́ wọ́n wà dájọ́ tí wọ́n tàyí ọ̀sán pé kí wọ́n fi sọye tí wọ́n bá rí àwọn ìgbìmọ̀ kan wọ́n sọ fádájọ́ wípé nígbàtà ta gbogbo nǹkan rẹ̀ iye tọ́jẹ́rẹ̀ o àwọn ìgbìmọ̀ náà wọ́n lọ sọ fáwọn èèyàn pé alọ́jà kan lọ́wọ́ ọwọ́ ti 10 million ṣùgbọ́n tí ẹ bá lè fán 1 million ẹ̀ẹ́rà 500,000 ní òsì kò lọ́wọ́ pẹ̀lú irú ìlú wọ́n náà jama'a sáà gbà pàǹdọ̀ ọ̀dọ́ ọlọ́mpadà náà harama lẹ́kùnrin mẹ́ta ìjẹkújẹ wá pọ̀ báyìí rẹ̀rẹ̀rẹ̀ ó ń kálukú fi ń ti kíchìn ilé rẹ̀ torí santapi torí public paul ọkàn àwọn ọ̀dọ́ wa lójijì náà irú dáma báyìí obìnrin dáma epo original dáma ẹwà rí ọmọ ìfí ìyà yọ́ yọ́ ọkùnrin bàbá 65 Èlé ètò orí ọmọ ìgbádùn ọmọ ẹni kú lọ. Yọ́ máa ń làbó ń dàjí. bọ̀ tó bọ̀. Yọ́ la ṣe fẹ́ ṣàdúrà tí è bá ṣe kọ́mọ̀wọlé kọ́mọ̀wọlé àwọn èèyàn gbogbo alápàtà ní kígbe nígbà tọ́kì máa wọlé hùn àwọn èèyàn ọ̀fẹ́ eré tí gbọ́wà sí àfá àti sọ wípé à bí ẹ́ ṣe ń pàǹkàdọ́nà làálì àbùkátà kámàdólórò wàláhì èèyàn gan máa wípé in tó ń jẹ ìjẹkújẹ ni ẹgbò mi bí kanáà àà wọ́n múná lọ mọ́ lẹ́nu ní ẹ̀kọ́ orúmù ni ọmúná lọ mọ́ lẹ́nu ọba adẹ́dà wá ń sọ́fà mùsùlùmí jẹ ọkọjá tí dókítà kọ́ torú ní táwọn kọ́ wọ́n ò lè kọ́ lọ sí pé téèyàn bá ń jẹ òkú irú òkú wo hmm. ó tún wá jẹ ẹ̀dìẹ̀ tó kú fún rẹ̀ ọlọ mú nísàlẹ̀ dọ̀smín ẹwà dúdú tí bẹ lókè rẹ̀ kẹ́ni alùbọ̀sá ìyá rẹ̀ eh, ọjẹ́ wọ́n ìtàn ìṣẹ́ àfáàtẹ́ bá ìgbọ́ta ti rí báwọn ṣe bí bẹ́ẹ̀ tí bá kọ́ oúnjẹ wa wọ́n ní àti bọ̀bẹ̀ ká yọ́dánù torí apákan yẹ ẹsìn ìwòsàn ni ààrẹ ni apákejì ìwòsàn kò sí ní sábẹ́tì kan bọ̀bẹ̀ àfẹ́ntọ́jẹ́ gbogbo kọ́ bá wa ni ó sì á di pé èèyàn fún àyàmù àyànkónú ọbẹ̀ ẹwà ń fún mú ṣé àtẹ lọ wá lọ ọmọ lọ ayé èsè déyàn bá gbélé. sòròsòrò kórókòtì èsì ẹ̀ dárí. ayán ìṣẹ́ o ó di àkọ́kọ́ mẹ́ta nìyẹn pàtí mẹ́ta á pa pẹ̀lú ọkọ̀ lọ jẹ̀mọ́ àkọ́ọ̀làn wá àfidà kí la fi máa pa nǹkan wọ́n ni ìsáṣẹ́ ní ṣúró tó bá jẹ́rẹ̀ léyánkọ́ bísmìlá tọ́bá jẹ́ máa kí kọ̀ǹkọ́ tàbí sínú ọmọ ẹ̀rẹ́ta afẹ́ pàtà afẹ́ ìjẹ ìyàwó àti afẹ́ pàjẹ́ ní olé apá afẹ́ ti púpọ̀ ọ̀dọ̀ ọlọ́run pé ó se lé tuntun fún wa apá afẹ́ púpọ̀ ọ̀dọ̀ pé àtọ̀ òjòdé apá afẹ́ púpọ̀ ọ̀dọ̀ bá dẹ́dà wípé kákàtì ẹ̀kúra wa lẹ́nu jọ o ọ̀yàtọ̀ tàbá wá fi aláàkúbárù sí ọmọ dá o ẹ̀yin màmá wa ẹ̀fẹ́ dú ẹgbẹ́ arúgbìn tó lẹ́yà Omi tó lè pa wọn ló tẹ̀. Wà láì òtọ́ ní sáàzùzọ́. Àwọn obìnrin kan bẹ ọkọ wọn wá máa ń pìyàn ní tí wọ́n bá nà ọkọ wọn ta. Tọ́bá ti tàbù yóò máa sọ fún ẹ pé wà láyé kàbàmẹ́ ẹjẹ́lẹ́ òde. Gbogbo ẹ̀kọ́ òjò ọjọ́ tẹ́bí kìlọ́mẹ́tì èdè orí jò nílé ó sábọ́ta ó ń pẹ̀lẹ́ à lọ́kọ̀ ìlàwọ̀n ọ̀dágìlẹ̀ ọlọ́kẹjọ wọ́n lójìjì lọ́kẹjọ olú olé lọ́bá sábóòdé ọlọ̀ pẹ̀lẹ́ àwá ohun ẹ̀ẹ́dẹ̀ o jẹ́mọ́ ìwọ̀n ìṣẹ̀lẹ̀ dáadáa ọ̀kan tó ọmọ ìyá ìyẹn dáadáa ni èèlè dákọ̀ ọmọ tí wọ́n fi ń pè ní bá dáwà ìnáà ló lè bá wọlé wọn níbi 3:30 lóòrù ní ọba àfà ló ṣe ọmọdé ní ọ̀hán ẹlẹ́ àwọn yanáfílà lọ àwọn olè wá gbìrí ẹlẹ́ àwọn yanáfílà ìwọ̀ ọ̀hán wọ́n kọ́ pẹ̀lúpẹ̀lú àdà bí àbá àjọ ọkọ̀ ògbòkó kílò náwó ìyàwó rẹ̀ yanáfílà ah! gbọ́lọ̀ ní ìwọ̀n tó tí ìbá ti tẹ̀lé ọ̀dá ẹlẹ́à ṣẹ́ẹ̀tì rẹ̀ dànù ṣẹ́ẹ̀tì onítòrin wọ́n fẹ́ ah! láti ṣẹ́ẹ̀tì inú wọn wọ́n pẹ̀lú ọlẹ́ ẹlẹ́à lọ jẹ́ ọya gbà ṣẹ́ẹ̀tì padà gbà sí mọ̀ sẹ́nà bá tó wájú àǹtọ́ ah, bá lè fi mú obìnrin lé sí ìbádà gbọ́kọ rẹ̀ lẹ̀ ó lè fi títí káàfẹ́ náà gbọ́kọ rẹ̀ lẹ̀. Hmm. ìkọ̀kọ́ náà ti mọ̀ pé gbogbo eyín ọwọ́ wá sí tọ́ yìí kò sí bẹ́ẹ̀ àwọn ní ọ̀dà àbáyọ. jẹ̀mọ́ra fáǹfààní ìta ni kámọ́tò kú méde. eléyà ọlọ́rẹ̀ mùsùlùmí kankan àwọn oúnjẹ kújẹ lọ́rẹ́ rẹ̀ kó hmm. tún wájẹ ìṣọ́bà yẹ kápa lọ́nà bí i tèmi kápa bóò láti pa o bísmìlá tọ́bàtí aláàpàá sí ọdá àwọn ìsọ pé bísmìlá Allahu akbar mọ̀tá sọ fún bísmìlá ìmẹ̀kan àti pa àbá àti pa wàdámà ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ jẹjẹ àwọn àwọn wàdámà ìlú sọ́tù bá kọ́rọ̀ Abambo nùsọ́tù àníàm àbárí pé ah daman matuwaha ibi wọ́n bá ti pa nǹkan tẹ́jẹ̀ wọ́n pọ̀ mẹ́ ẹmọ́ gbí ẹ̀jẹ̀ yẹ àwọn ìyá kan belo lóde wọ́n ti fẹ́ ẹ̀kú tán ṣìnkíní wọ́n wà bò wọ́n fọ̀rà bò tẹ́yìn bá fẹ́ gbà kádàrà gbọ́ tí ó pure Nigeria is all help èèyàn lọ́rọ̀ kọ́dọ̀rù jama'a sẹ̀kẹ́ wọ́n tó wá ìdíwó ní sẹ̀kẹ́ sí sẹ̀kẹ́ sí àwọn ọlọ́ni ẹ̀mọ́ dìbẹ̀ àwọn mm. ní dáhùn tó ń jẹ́ halal ẹ̀jẹ̀ tọba kùsà rẹ̀ ẹran nígbàtí a ń kún halal làwọn yìí

ẹ̀jọ́ lọ́nà àdísì àbí ọ̀rọ̀ ìrọ̀ àwọn èèyàn kan bẹ wọ́n mọ́ iṣẹ́ ẹ̀sìn ni pé apẹja tàyẹn ṣùgbọ́n wọ́n mọ́ ń lòtọ̀ sẹ́kàn ọ̀sẹ̀ méjì lórí omi wọ́n mọ́ sàfẹ́lám ọ̀tọ̀ ní tẹ́ẹ̀sì ẹ̀wà bí gan wọ́n dànà bí a mọ́ ń gbómi lọ tàbá lọ dẹ́dẹ́ alìṣẹ́lù mẹ́tàtù ọwá máa fẹ́ yọ kan sẹ́rọ mi òrò ìsàn ọmọ ẹmọ́ tẹ́ẹ̀dù tó kú hátfà áti omi lọ́lẹ̀ wá ní o ìgagá ló sẹ́ ní o ẹmù ẹ̀jẹ́ àwọn ìmà ní àdábì pé ọ̀rọ̀ rẹ̀ gbogbo tí ń gbénú alákan nígbàtàrí ìtàrí tó rẹ̀ àwọn mímà wọ́n ní gbogbo tí ń gbénú omi àlàálì ni wọ́n lè ń tọ́ fẹ́sẹ̀ nílẹ̀ jùmọ́ àwọn àfá pàtàkùn jùmọ́ lẹ́rìn ìkìlá tó wá ti ní nàbírù tí ń gbénu omi tó bá ní nàbírù lórí ilẹ̀ tínú omi rẹ̀ nìkan ní ọmọ jẹ́ kí ni o ní ọmọ jẹ́ àlàálì tí orí ilẹ̀ rẹ̀ ìbéèrè ọwà wá èrè mélòó lá ní èrè méjì a ní ẹ̀yìn orí ilẹ̀ a ní haram ni ọ̀yà haram ni ọ̀yà kí o jẹ́ haram jama'a bí ní lẹ́rìwá ìfọ̀hár aláàmà bẹ̀rẹ̀ brown tàbátí kí a ṣe ìtàn gbogbo tí a ṣe ìbá dì ọpàdà sí 4 ní o ọpàdà Four ten ní o 4 ní o a sì máa prepare fún àmà tí lọ skúù lọ́la àwọn náà ti awárá tí ọ̀nà tó dín ìrọ̀lẹ́ ti dìrọ̀lẹ́ ojú ní o ó tó dìrọ̀lẹ́ ọyẹ́ ní o 6 látàmà jìdẹ̀ ní bíbáyìí

ilé ọlọ́run ní kìí sí ilé ẹnìkankan wa rọ́ọ̀gì ọmọ ìyá wa kan ní bàbá rẹ̀ sàláìsì kọ́nà àbúrò dapọ̀ ń jọ́nà lọ́wọ́ ẹnìkan ló sì dára ọgbẹ̀ ṣé ká máa ra róòkọ̀ọ̀kan ní ẹ̀kan lóṣù ni àbí róò méjì ní ká máa ra àbí báwo lè ká ṣe àníká rọ́ọ̀bù máyìn tùgẹ́dà láàrin ara wa tí rọ́ọ̀gì padà sí ilé ọlọ́run. abẹ́rẹ́ ní tó gbogbo ẹ̀. ọ̀gẹ̀ sọ ẹ sọ ọ̀rọ̀ ẹ sínú ìtì. mo ní àbárẹ̀ tó gbogbo ẹ̀. tó sì lè jẹ́ yìí gan. títọ́mọ̀ yá wa náà àmì àmì àmì mẹ́ta ló wà láì. mẹ́ta ló wà láì. bí i ọmọ ọkùnrin fọ́ sí ìṣẹ̀wọ̀n láì kàwà ràbù kan bí i ta thousand lẹ́yọ kan mẹ́ta ó dẹ̀ ma wà ní rọ̀ kan 240 nú tàbárí ní 80 ajẹ́ 249 ní ṣíṣẹ́ wọn ajẹ́ pé kọ́lẹ̀bìnrin wálẹ̀ ẹjẹ́ agbé sí 250 àbí àmì jama rọ́ọ̀gì tá a fẹ́ rà 250 aláǹfààní ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tàbí tí wọ́n bá promise báyìí 2 kílà pé 250 èmi ó gbé 50,000 orí ẹ̀ pẹ̀lú ògùn ó kù 200 wọ́n ti náwọ́ báyìí ẹgbẹ̀ 50 kan 5,000 owó báyé tó ẹ̀múwé àti báyìí ẹ̀tì bẹ̀rẹ̀ sẹ́nu ẹ̀kọ́ ọkọ̀ mi torí mo ní ìyàrá àti ọmọ ìyá kan náà tún gbé 5,000 naira ó kú 195,000 ìmáàmù mọ́sálásí wọ́n ni ẹ̀sẹ̀ ẹ̀tì kọ bàbá ah, ẹ̀fà sí mi ẹ̀ 10,000 naira ó kù 85,000 naira ah, mùsáàfì ẹ̀rù ọba àdẹ́dà wọ́n náà náà gbé ẹgbẹ̀rún mẹ́wàá lẹ̀ kọ́ máa kù 175,000 naira ah. ọkùnrin kan bẹ̀ tí ó ń pè ń jẹ́ kítírì mi ẹnìkan lò ọmọ ọlọ́nsá mọ̀ láti náà my secretary olóògbé 10,000 lẹ́ mọ́ bàbá àmúrí ìmúdí bàbá ìtì mo rí àbí 10,000 ó kù 165,000 naira kamar gbàsí ẹlẹ́mà ọmọ ìyá kan ní kamar gbà kẹfà òdùdùwán àwọn àfọ́mọ̀ ẹ̀ẹ́ sẹ́yìn àfọ́ ẹ̀ẹ́tù ló ń dọ́bù àbútọ́ ìbù ní túnlẹ̀ ọlọ́sẹ̀ náà tó nẹwọ́ èrè lọ́dọ́ gbélẹ̀ níbùlẹ̀ kọ́dé bàbá ìjẹ́ máa mọ̀ mọ̀ sí ni ìkí ìdè dọ́hùn mayegun sí àbàgbé òkú lè mo ń sí mi èlò ni ó dì ìwúlẹ̀ ń kọ́lá tẹ́ẹ̀kẹ́ sẹ́kọ̀ sára ọ̀rọ̀sá 10,000 ìsáṣòro àlà 10,000 ìsáṣòro duwan from Tabuk Tabuk ó ní ànẹ́bì lọ́kẹ́yìn tọ́lọ̀ fi sílì pé kò tún lógún mọ́ aláwí àdúrà rẹ ti gbà <laughs> àní ọmọ dà sí kí lọ fẹ́ ṣẹ́lẹ̀ Abuja 5,000 àkáàtì nàbà ayọ́ padà wà ṣùgbọ́n mẹ́bìnú lọ́tẹ̀ afẹ́kẹ́lẹ́ ò pé káàkiri dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ ìyá kan wọ́n ti ń ṣẹ́jú sí mi tipẹ́tipẹ́ ó sì lè fa kọ́pọ̀lọpọ̀ mọ́ lè dá sí mọ́ lóde ń kọ́kọ́ dálé ṣùgbọ́n bọ́lọ̀n sí fẹ́ pinnu wà dálé kàfàtùlọ́ ọya 100,000 100,000 látọ̀dọ̀ ma yàná ẹnìkan ti ń rò pé ìsáṣọ́ ọmọ awòrò àwọn àbáhàn champion ọwà sí wọ́n sì báhùn rẹ̀ ni ní ọ̀nà òjò wọ́n fẹ́ kéde mo ti kéde o mọ̀rẹ̀ o iṣẹ́ ẹ̀rí máa yógún bí mo ṣe ń tò bọ̀ yẹn bible sọ ibi mọ̀ ń sọnu bàbá ìlú ìsìn wọ́n ti fún mi ń sáì wọ́n ti fún mi ń sáì lẹ́yìn ìbí náà làrábì rẹ̀ 5,000 kẹ́lùkọ́ làrábì wàláì àti tí a rí wàláì ṣe klọ́sì mi àfọ́ ọmọ méjì Ishaq and Ismail 10,000 tí ó ti lé báyìí ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń kọkàn ẹ̀ẹ̀kọ́ náà fún nọmbà o ẹ máa báyìí wà ní ọ̀gá tí wọ́n lẹ̀ ọ̀gá tí wọ́n lẹ̀ o ó kù tírí mìta ní o ẹ̀kọ́ kọ mi o 10,000 àfá ìsáàk 10,000 àfá ìsáàk kejì ismail 10,000 abu ismail 5,000 abu sọ́rọ̀ ṣe àbáyíkó àwọn tán alájí ismail ọlọ́kọ́ ẹ̀ ní fọ́kọ́ ní sinmi mú ọ̀nì ta ilẹ́sẹ̀ ah, alhamdulillah ẹ̀ tẹ́mù ti pé kí a mọ̀ tẹ́lẹ̀ ìlọ fún alùkúò ní orí afẹ́fẹ́ ṣùgbọ́n tó bá di àwọn èèyàn béèrè àkájì nọ́mbà fún rọ́gì mọ́sílẹ̀ ó súnmọ́ káàkiri náà rà láti tà náà kó pé ṣùgbọ́n ń ṣe ara ràmán ká máa pipi àwọn di ẹ̀ẹ̀ ọmọ ìyá kan kátó máa lọ wọ́n láwọn ó gbòdìdí ẹyọ kan 100,000 ní ọbátà ní o 80,000 ní ní o 85 ní o 1,000 ní o bí bá débẹ̀ tẹ́nu ni wọ́n bóòyàn ní o wọ́n lẹ́yọ kọ́ sáàdì mẹ́sára sí àwọn ṣùgbọ́n àwọn ọmọ tí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kó tó pòsù kan náà ìjọ 5,000 25,000 3,000 1,000 500 naira 2,000 50 naira tí gbogbo èpé ẹyọ kan sẹ́ pé mẹ́ta ní róòkọ́ ma lò ẹyọ kan wọ́n láwọn ó gbélẹ̀ ṣáàlá báàdójì ẹni tí ò bá tó bẹ̀ẹ̀ náà ẹnu ọmọ wa ọ̀ ní káàṣì ọmọ wa ọ̀ 1,000 660 kùsẹ̀jú kan o fún àwa tó lábùrù ìrìnì táà fẹ́ kọ orin ẹ̀kan lẹ̀ padà àwa tájọ́ ma kéwu ṣẹ̀ríà kátó kúrò rí afẹ́fẹ́ wọ́n ní kátún kọ fẹ́ǹfẹ́ kọ ìdá ààlúlíkà rọ́mọ́tì àti ìrọ̀mú ní ìdá ààlúlíkà rọ́mọ́tì àti ìrọ̀mú ní فلا أخشى الهوان من الليام فلا أرجو الهوان من الليم فلا أخشى الهوان من الليام تري الكريم للكرام علي حق كريم للكرام علي حق وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم